ṣẹ̀mí ìwúgbé wà ṣẹ́rójú ayé. bóyá àràǹdà ẹkùn mi kò bá jọjú. àràǹdà ẹkùn mi kò bá jọjú. ẹnìkan bọ́ lókì ní ìdátì ẹ̀ káwòrán. àràǹdà ẹkùn mi kò bá jọjú. torí èyí ẹ wá bá mi gbé gba ọ̀pẹ o. yẹ́yẹ́yẹ́. ó máa ara ni o ikú ti wọlé tèmi kò bá o fífó ni o àrùn wọlé tèmi kò bá o kèrègbè fífó ni o ọjọ́ wọlé tèmi kò bá mi o fífó ni o ó ọ̀tá o ó di o ẹni bá pèrè mi ṣẹ̀fí àlà ṣẹ̀fí àlà o wéréwéré ni o kó máa yìí ni o pọ̀rọ̀rọ̀ lówó kókó wa àwọn ògbìnlẹ̀ làwọn àyíká odò tèmi ò lè tọ́lọ́ ò lè pọ́lọ́ ẹ ọlọ́run bá ti sọ fún ogun àjàyè lèmi máa jà torí mo ti mọ̀ pé iṣẹ́ fújì iṣẹ́ tá à iṣẹ́ ogun ni. mo kú tì ó sọ tiẹ̀ pé wọ́n náà kú tì ọ̀tá ò ní rí ẹ mú sàmí aláàjì ni mo kú tì aláàjì sẹ̀fíù àlàó adékúnlé bàbá oko ọmọ lónìí ń ké gbàjarè kẹ́ tó ṣẹlẹ̀ o ní december ten two thousand and sixteen tó kọjá lọ yìí ikú mà rí lórí aláàjì ṣẹ̀fíwò ìyàlẹ́nu ńlá ni. òótọ́ nìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láì ní parọ́ tó ti yé yín àmọ́ a dúpẹ́ pé ọlọ́run kú wa yọ. ó kàn ṣẹlẹ̀ ǹjẹ́ yẹn a lọ ṣeré fún máyégún ní Ṣàgámù ní ọgbà kóso níbi tí wọ́n ti ń kó ipá kó lọ sí China nígbà láti lọ kọrin wọ́n ń joyè babalájé of Makun Ṣàgámù. a ti bẹ̀rẹ̀ orin wa láti bí aago kan àbọ̀ sí méjì torí ọ̀rẹ́ mi lẹni tó ń ṣe nǹkan ẹ̀ ó dẹ̀ jẹ́ tó ṣe ọ̀sìn mi ajẹ́wà ní sports club ẹgbẹ́ kan náà ni salute. ẹ̀rí a ti bẹ̀rẹ̀ eré àti ń kọrin lọ àti ń kọrin lọ níjọ́ yẹn a ní so many eh, security wọ́n wà ń bẹ̀ àwọn fijilantẹ wà ń bẹ àwọn mopo wà ń bẹ àwọn ọlọ́pàá wà ń bẹ àwọn sars yẹn àwọn náà wà ń bẹ ó di ní dédé aago mẹ́fà ó kọjá àṣẹjú mẹ́wàá péré èèyàn kan ló ń jó lágbo tó ba owó sójú àgbo àwọn èèyàn bá wọn bá bẹ̀ sí sa àwọn tó ń wòran àwọn ọmọ gbòòrò tó ń wòran bá rọwà gbó wọn bá bẹ̀ sí sa owó bàbá wọn sa owó yẹn tán ẹni tó ń ba owó yẹn wọn kìlọ̀ fáwọn yẹn wọn yẹ̀yìn sí ojú àgbo mo wá yójú sí agbo mo wá sọ fún wọn pé kàn stop owó dídà mo máa ń fa wàhálà lẹ̀ lójú agbo ẹni yẹn dẹ̀ stop but still náà àwọn bọ́ọ̀sì yẹn wọn kú mbẹ̀ ọkùnrin tí ó yìnbọn jẹ́ yẹn ọlọ́pàá ni ó kàn kúrò níbi tó wà gbogbo wọn bá yọ̀ wá lé àwọn àwọn sáàsì ẹ̀kọ́ wọn lé àwọn ọmọ ta ẹ̀kọ́ bọ̀ síbẹ̀síbẹ̀ wọn ò gbọ́ ló wá ní kó fi ìbọn yẹn kó fi ṣàkárà wọn bó o mú ìbọn yẹn tó kẹ́yìn ó dúró sẹ́yìn mi gangan ó close to me hmm? ó dúró sẹ́yìn mi gangan níwà ló ṣe mo lọ́yìn ṣàgbo mo ti ń kọrin fẹ́ lómi mo ti ń kéré lọ ó fi ìbọn yẹn ó dojú ẹ̀ ó fẹ́ yìn sókè ìbọn yẹn ò yìn lẹ́yìn mi ó ha ó wá mo wáyọ magasin yẹn ó wá dowó ọ̀kadà ó wá tẹ̀ ó wá yọ ètò ha sínú ẹ̀ wàá mọ̀ pé òun ti fi serapid tó ṣe fi gbàgbà sí ẹ padà pé kó ń gbé sókè kó ń kò tí ì gbé dókè tán ó bẹ̀rẹ̀ sí yí ní pápápápápápá tó jẹ́ pé ọ̀tà fifty tó wà nínú magasin yẹn àfìgbà tó yí ìtàn nìkíní yẹn tó dúró mo kàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ọba ó kó wa yọ ó kó wa yọ ó kó wa yọ àmọ́ ń jẹ́ náà ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá ó ṣẹlẹ̀ torí ikú pa madam olóko níjọ́ yẹn màmá yẹn ó náwó ó nára lágbo yẹn ó jẹ́ kan nínú àwọn tó ń lóyè àti ọ̀gá àwọn tó ń joyè ìjọ yẹn ó dẹ̀ ṣe dáadáa lágbo yẹn gan òun ni nọ́mbà three tó kọ́kọ́ wá náà owó fún mi owó tó dẹ̀ kọ́kọ́ ná fún mi bẹ́ẹ̀ fifty thousand naira ni five hundred lójú ẹ̀ tó ná ẹlẹ́ẹ̀kẹta tó wá náwó òun ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ òun wà wájú mi èrò yí ẹ̀yìn sí àwọn elégbè mi lù lọ èmi kàn ń dúró ìbọn pàpàpàpà gbogbo máa bójú ẹ̀yìn mo wá rí pé ìbọn yẹn ó ti fèrè mọ́ ọlọ́pàá yẹn lọ́wọ́ ó gbé ó fẹ́ fọwọ́ kan yìí ó bẹ́ẹ̀ ti wá ní ìmọ̀ lọ́wọ́ wá fẹ́ dì í kó gbogbo ọ̀dọ̀ lè gbé ó nà sókè gbọ́wọ́ tó ń yí bá gbọ́n ìrókò gbọ́n tó wà lágbó gan wọ́n kàn wọ́n sùn sílẹ̀ lẹ́ni àwọn tó wà lórí stage àlà ogun gbogbo wọn ṣùgbọ́n àbí màá fi gbójú ẹ̀ ní máa fi wò báyìí ìbọn yẹn kọjá ní adúlá ní báyìí gbára ẹ ó kàn da ìbọn yẹn bó ṣe bá kọjá lábá ìbọn yẹn kàn bẹ̀ sí yìí sórí stage wa ní pátápátápátápátá gbogbo àwọn ọmọọṣẹ́ mi wọ́n ti bẹ̀rẹ̀ èmi kàn dúró fi wọn pé àti ló ń sọ̀rọ̀ pé mi tó gbogbo wọn pẹ̀lú mo yẹ́yìn sí ìbọn yẹn ni ipò gbogbo ọ̀gbẹ̀ gílọ̀ ń bẹ̀rẹ̀ fún mo ti rí pé obìnrin tó wà wájú mi gan-an ó ti ṣubú ọkùnrin ọgbọ́n ẹni tó yìnbọn gan kò mọ̀ pé òun ń pààyàn tó bá gbó ṣe di ó ti pààyàn ó ti pààyàn gbìrìgbìrì gbìrìgbìrì gbìrì nìyẹn bẹ́ẹ̀bọ̀dì ṣe túká ilé yẹn nìyẹn o bàbá. adúpẹ́ fọlọ́run alihamudulilayi ọlọ́run ló kó alhaji sefiu alawo ọlọ́run ló kó àwọn elégbè náà lẹ́yìn yọ o. àtàwọn elégbè ọlọ́run ló kó wọn yọ. bẹ́ẹ̀ ẹnìkan ọ̀rẹ́ wá yìnbọn ẹni tó yìnbọn gan ò mọ̀ ọmọ ẹni tó yìnbọn kò mọ̀ ọmọ ẹnìkan ò dẹ̀rẹ́ nìkan wá yìnbọn sọ bí ọba ti ń jí làárọ̀ kó máa gbàdúrà torí ẹ̀ làwọn àgbàṣe máa ń pa wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tó o bá jí làárọ̀ ìwọ ọ̀rọ̀ ti tó ń wó mi lé tó o bá pa pọ́n mẹ́rin ẹ́ fi pọ́n nǹkan pamọ́ fi pọ́n nǹkan tọ́jú ẹbí fi pọ́n nǹkan tọ́jú ara ẹ̀ ó ti yé yín pé ọ̀fi pọ́n nǹkan pamọ́ kó fi pọ́n nǹkan tó bú ẹbí kó fi pọ́n nǹkan tó bú ara ẹ̀ pọ́n nǹkan tó kù kó nà sórí iṣẹ́ ẹ̀ tó bá ń ṣe kéèyàn má dẹ̀ yẹ oore ṣe kéèyàn má yẹ oore ṣe oore kì í gbé sàárà bá máa ń ṣe yẹn bá máa ń ṣe yẹn bá máa ń ṣe yẹn nítorí ijó ọdún bẹ́ẹ̀ yẹn kọ́ ló ń lè máa yọ̀yàn torí àwọn tó bá ń gbowó lọ́wọ́ èèyàn àwọn tó bá ń raṣọ fún àwọn tó ń sanwó iléèwé ojoojúmọ́ ló máa ń gbàdúrà pé ọlọ́run má jẹ́ kí lágbájá ó kú torí ọmọ yẹn kọrin pé ẹgbẹ́ ká máa jẹ gbèsè déédéé tó bá ń jẹ gbèsè déédéé tó sì ń san tó tún jẹ míì tó san ẹni tó jẹ́ ń gbèsè máa máa ṣàdúrà fún ẹni pé ah ìjọ mẹ́jọ ló ní gbèsè mi dá o báyà kí nǹkan ṣe o jẹ́ ó ta o jẹ́ ó rí ṣe o jẹ́ ká jẹ́ wọlé o jẹ́ ó lówó lọ́wọ́ kó tó tó jẹ́ mẹ́jọ kó lè rí owó mi san fún mi o tó ti yẹ yọrí ẹnìkan òṣèré nìkan o níbi iṣẹ́ tèmi ṣe yìí mi bìlí pé ẹnìkan ń ṣèyàn mi ò bìlí fìlè lórí pé èèyàn kan wà ó ń ṣèyàn o àbẹnìkan bọ́ sí kọ̀rọ̀ ó ń ṣèyàn o lórí mo gbàgbọ́ pé téèyàn kan bá ń ro tẹnìkan tó ń torí tèmi ṣèfí wà láwo ọmọ mùsílì art tó ń lọ ní olóògùn àbúdó lọ ń ṣàṣàṣì àbúdó lọ ń ṣe kinní ẹrù ní òun ló ní o ẹ ó máa forú ara gbé ni o èkútú wọlé tèmi kò bá mi o kèrègbè fífó ni o àrùn wọlé tèmi kò bá mi ò kéré gbé fífó ní o ẹgbẹ́ wọlé tèmi kò bá mi ò kéré gbé fífó ní o ó di ilé ọ̀tá ó òdi o ó di ilé àbínú ẹni o ẹni bá pèrè omi ṣẹ̀fí àlà ń ṣẹ̀fí àlà láìbá o wórówóró ni o kó máa bóṣù yìí lọ ni o pọ̀rọ̀rọ̀ lówó kókó wa àwọn ògbìnlẹ̀ làwọn kíjìpà àyíká odò tèmi ò lè podó tọ́lọ́ ò lè pọ́lọ́ ẹ ọlọ́run bá ti sọ fún mi wípé ogun àjàyè lèmi amọ̀dúpẹ́ fọlọ́hún pé alhaji sefiu alao bàbá oko adékúnlé agbára orin agbára orin tí gbogbo ayé mọ̀ ó mọ̀ wà láyé báyìí alhaji sefiu ò mọ̀ kú agbára orin lẹ̀ ń wò yìí apá tí wọ́n sọ pé gé ó mọ̀ ni bàbá ń gbé sókè yìí ẹ̀ rí pé wọ́n gé apá alhaji sefiu ẹ wo alhaji sefiu ǹjẹ́ ẹ ti ẹ̀ lè mọ̀ pé nǹkan kan ṣe ẹ̀ rí wípé béèyàn bá dúró tọ lọ́hùn kò ní í jogún òfo. mi ò ráyè gbogbo ránu yìí bàtò sẹ́ni ní bàlú ó sẹ́rígbàtọ̀ gbá bàlú ń da àwọn ìmú ọkàn mi lórí ọkàn ìgbà náà mo mọ̀ pé nǹkan ṣe mí mo ní ìsáyọ̀ bàlú yẹ ìsáàtì bàlú mo ní I will not leave it if I leave it it will ti má ti My o máa sá lọ mo ló dàbí lónìí ara mo ní kí ló wá fẹsẹ̀ mo dáàdi where is toothpick mo ní kí ló wí mo fẹ́ fi ní sa kí ló fẹ́ fi ṣe mo fẹ́ fi búlò ẹ̀ ah, ìyá rẹ ò lè rí sáìsì ẹ̀ mọ́tò bá búlò ẹ̀ o ọlọ́run lọ yọmí ọgbọ́n mu ìgbà lọ́wọ́ ẹ̀ ìjódìjọ ẹgbẹ́ committee of gentlemen àti gbogbo àlejò tán fìwé pè níwájú chief doctor general torí bẹ́ẹ̀ yìí bá ṣe general ní akọniwájú ogun kò ní lọ ojú ogun kọ́ bọ̀ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ gbogbo ojú ogun tó o bá ń lọ èrè ya. rọ́yìn máa kọ̀wé ní ọwá gbogbo orúkọ tó ti kọ́ lẹ́kọ́ máa mú bọ̀. Ah. ìtakùrẹ́. àádéròjò òní lùmí ó yá àgbàlá tó ń rọ̀ bí òjò lọ́wọ́ àdéròjú ayé tòrò sànìlẹ̀ àwọn àdéròjú lẹ̀ gbádùn àdéròjú òní lùmí ó yá o. Eke Festus. ẹjọ ẹni tó bá ní mọ́tò yìí registration number LND four eight one AG Hyundai Hyundai bus kan lọ rí páàkì ó obstruct àwọn mọ́tò mi tó bá ti yá yín ó ti yá elhaj doctor Ṣẹ̀fí Àlàó láti bẹ̀ẹ̀ sí fún wa lórí tó dùn. Oh. Edumare de mim. Oh. oh. olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí bàbá bàbá dáríjì mi o. olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí bàbá dáríjì mí o olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí Èdùmàrè dáríjì mí o. Ghana. ọ̀pọ̀ ìgbà tí n bá dágbére patí ilé àlè ni màá lọ sùn sí. ọ̀pọ̀ ìgbà tí n bá ti jẹun yóò níta mi ò ní jẹun nílé. ìyàwó mi á sáré kiri rọjà torí mi ó nítorí kébí má pọ̀kọ́ ò la ṣe fẹ́ hun sílé. màní mo fẹ́ jẹ lá a ṣe lá tó bá ṣe látàn ẹ̀fọ́ lòun mi tó bá ṣe ẹ̀fọ́ tán ẹ̀gúsí lòun mi tó bá wá ṣe gbogbo ẹ̀ tán wá fọwọ́ gun mi ò ní jẹ púpọ̀ mo ti jẹun níta ah, olúwa. Ah ẹlẹ́ṣẹ̀ ni mí. Bàbá dáríjì mí o. Olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí. edumare dáríjì mi o. ọ̀pọ̀ ìgbà tí n bá gbowó èrè lọ́wọ́ èèyàn òun. bí n bá rí i pé gbajúmọ̀ tí mo mọ̀ dénú ló fẹ́ ṣe pàtí. èèyàn bá sọ five friend tí n bá ró ní two million. màá parọ́ fún un bàbá ráfíà mo lè sọ pé mo fẹ́ tíráàpù o lọ́jọ́ òde tìyẹn kó yẹ síbòmíràn àbí kó gbowó ẹ̀ padà irọ́ lẹ́nu iṣẹ́ ni kò ṣe máa máa pa ẹni tí ó bá ń parọ́ lẹ́nu iṣẹ́ ẹ̀ o kò bọ́ta kó wá wí olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí bàbá dáríjì mí o olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí o bàbá Èdùmàrè dáríjì mi o. Tọ́lá ní torí kì í má bàa kú o ni mo ṣe ya yá kú lọ́fà. torí kì í máa bá a kú o ni mo ṣe yá yá kú lọ́fà. ọ̀tá mi ló rọ̀fà tí wọ́n tá a fún mi. ni mo bá fọwọ́ gbọ̀fà ni kú bá yọ ọ sí mi. mo fọwọ́ gbọ̀fà tán ni kú bá yọ ọ sí mi. ó ní kí ìyá òun lọ fà yẹn aláwo. torí kí n má bàa kú bó ṣe yá jákú lọ́fà. olórí ẹbí ó ń bá ṣolówó tó fi ń ronú bó bá ṣe táàlìkà wọn á ti gbàgbé ẹ. ohun tó ṣọkùnrin tó fi bú sẹ́kún bírú ẹ bá ṣó obìnrin wọn á ti gbàgbé ẹ. ohun tó ṣalára wo tí mo fi ń dúpẹ́. àìmọye ẹni tí irú ẹ̀ ṣe tó ti kú sọ́run o. Yorùbá ló pòwe wọn lọ́jọ́ kú ò láàárọ̀ o. ọmọ tọ̀ṣọ́ Yorùbá ló pòwe wọn lọ́jọ́ kú ò láàárọ̀ o. ikú tí ń wọlé kan tí ń wọlé gún. ikú tó ń bẹ́ pa lọ́rùn lórí igi. alimutu nìna kó wá kò ní tìjú rárá o. Oh. ọjọ́ tí mo ti ń ṣoògùn mi ò rí gbé kúdé ṣe. bàbá dáfíà ṣùgbọ́n ṣá mú kùsì rí jìnnà ó ń bẹ ní ilé wa. kọmíṣíkà báńkà àkú ọdún lẹ́kṣọ́rà tó ń kọ́ wa lédè kéwú. lédè yorùbá o bàbá oko. èní lọ́jọ́ kérésì twenty five december two thousand and sixteen àtìmọ́jú boxing day twenty six december two thousand and sixteen fsp ìdálátúwà lọ́dọ̀ àwọn ọ̀gájí committee of gentlemen àwọn làbáwá bí aláwo ṣe bí hù òun ló ń ṣeré lọ́wọ́ òkú ti dìde kò kú mọ́. kí kó má pa yìí kárùn má má ṣe o. kárùn má ṣe yìí kí kó pa yìí o. Dékúnlé Ṣẹ́fíù bàbá oko múlẹ̀ kàdóso bàbá oko. ó ń ṣe fọmọdé èèyàn ní. ó ṣe fún àgbàlagbà. èèyàn ni. ọjọ́ tó tún ti wà nínú àkọọ́lẹ̀ nínú dáyàrí mi. tí mo fi kọ̀wé tán mi Àlàó Adékúnlé. mo rántí 1992 bàbá rábíà ní mọ́ṣáláṣí alájà bí eré bí ìtàn wọn bá dàbọ̀ bòmí ọlọ́run ló yọ mí. ọdún kẹta tọkọ jalè aláwádé ọjọ́ akọ́lẹ̀ ńlá tí mo lọ sóde àrísù ni mo lọ mo ra àrísù lọ́kọ́rin ibi mo dé lè kó báyàwó mi ojú mi ṣòmí gbé. ti bá rántí ní mọ́tà mi obìnrin kì í wù mí fẹ́. àti gbéyàwó sílé ò ń bà mí lẹ́rù. ẹyẹ wo ni ó dàbí ọ̀kìn nínú igbó. eku ò lè rùn kò dàbí asín. ta ni ó ṣe bí màmá mi múdù kékeré o. mo ṣáàṣì wá ní mi ò tí rí mi ò kọ́ lọ́mọ mẹ́fà tó bá ti ní sùúrù mi ò kọ́ lọ́mọ méje tó bá ti ní sùúrù kódà bò bímọ mẹ́rìnlá kó ṣáà ti lójú kó tún mọ̀ wá hù bàbá rábíyá. kí má gbé. erémùrè ayégún mi lọ́ọ̀bẹ wọn pàyàwó mi dànù ayéfín ni mọ́ta dáwà lóró. kúnlé wọn gún mi lọ́bẹ̀ wọn pàyàwó mi dànù ayéfín ni mọ́tà dámi ló. àrìsùn ni mo lọ. yéé mọ́ra àrìsùn lọ́kọ́ èso ni mo lọ ó múra èso lọ́rọ́ rẹ̀ ibi mo dé léhùn olùlá omi o ojú omi ṣomi péré péré péré. ó tún dọ̀tọ́mbà December ten two thousand and fifteen ìjẹ́dógún lè ní mo lọ kọrin ní Ṣàgámù ẹsẹ̀ díẹ̀ ẹ gbọ́ mi. àwọn sars tán kó wá gbó tán ni kó wá ṣọ́ wa wọ́n tó bíi mẹ́rìnlá wọ́n wà níwájú mi. mo ti kọrin wákàtí mẹ́rin bàbá ráfíà ó ti ń dọwọ́ aago mẹ́fà mo fẹ́ dánu dúró mo fẹ́ dá nǹkan ayé àdìyẹ bàbá ráfíà ìjókòó tí mo jókòó ẹ wo bí mo ṣe dúró obìnrin tó kú yẹn ń bọ̀ o ó fẹ́ náwó fún mi oníṣàfihàn ó ti gòun tó ọlọ́run fọ̀rùn kẹ́ ó lóko ìyàwó ó lóko ìgbà mi ó fọwọ́ tọ́ mi ni mo bá yẹ̀yìn padà sí bàbá rábíàtú mo bá yọ máikrófóònù mi lórí ìdúró jẹ́ńtẹ́ máa máa ń lọ́rùn o kí n tó dánú dúró. àwọn ọmọ màmá yẹn lẹ́yìn o kì í ṣọmọ tó bí àwọn ọmọ afẹ́ níbi tán ti jọ ń ṣiṣẹ́. bí mo ṣe ń kí màmá yẹn ni wọ́n bá bu owó wọ́n dáwó sójú àgbo gbogbo bọ́ìsì ìbárọ̀ àgbo bá ṣe gìrì ni wọ́n bá wá ṣàwó. ọlọ́pàá tó wà yẹn ló bá kì í bọ́ mọ́lẹ̀ o ló dúró síbí níwájú mi gangan ó fẹ́ yìnbọn sókè wo ìbọn òyìn rárá ó bá dorí ẹ kó dògúnlé ó bá fi gúnlẹ̀ ó bá yọ magasín yẹn ó bá kẹyọ kan ó ti fi sí ráfíìdì o eléyìí ó mọ ohun kan ti dá nǹkan sáyà o àgbo ti ń dùn gbàrà tó fẹ́ gbé sókè o ló bá gún kẹrẹ ìbọn bíi mẹ́rìnlá ló dá sí wàhálà rà. ó ti yá má jìyà lọ́fà mi ò ní jìyà láyé mo ti yá kú lọ́fà mi ò ní kú. ìbọn fẹ́ mi lápá màá ní bàbá ráfíà apá ọ̀hún rèé apá jígbówó apá jígbáre apá ọ̀hún rèé o apá jígbọ́là apá jígbáre ìbọn fẹ́mi lápá àlà o ó lọ bá alájà ó lóko ó wá obìnrin lọ́rùn wo ó bòdì kejì jáde níṣẹ́ lópin kanlẹ̀ ló bá wó níṣẹ́ lópin kanlẹ̀ ló bá wó. mo yọ̀ ọdún. èèyàn mọ̀ tó fi sílẹ̀ o ọlọ́run wá tọ́jú yín. <laughs> mo ń fàsìkò iṣẹ́ wá sí i fún gbogbo ọmọ àdàmọ́. ogun kan kò sí láyé o èyí tó ràn kú ọlọ́wọ́n bá nìkan ló lè ṣe wàláwọ́lá wàlákù wàtà. nítorí ìdí èyí ká bá ṣọ́ra wa o aláwọ̀ adékúnlé. ìbọn tí wọ́n yín lẹ́yìn mi tí ó jìnnà sí mi tí ó dẹ̀bẹ́ lẹ́gbẹ́ lẹ́yìn mi bàbá àdáfíà. ọmọdé tó kúnlé kò bàyàn lójú àgbo kán kú lọ bí ẹran odidi magasin kan sixty round of bullets òyìn lóyìn dànù ó ń ṣe pòpòpòpòpòpòpòpòpòpòpò fi ojú ogun o kò lè fọwọ́ tì í mú mọ́ bẹ́ẹ̀ ló ń dùn ó ń dùn títí tó fi yìn tán ìgbà tó máa jábọ́ lẹ̀ ó bá jábọ́ ó bá yọjú sábẹ́ ẹsẹ̀ mi ò gbogbo ẹ̀ ló bá yìn ẹ̀wùṣẹ́ ọlọ́run ṣé kò tọ́ ọpẹ́ ni ẹ̀wùṣẹ́ ọlọ́run mi ṣé kò tọ́ ọpẹ́ ni ẹ̀wùṣẹ́ ọlọ́run mi ṣé kò tọ́ ọpẹ́ ni. aláwo ìró ọba òdà o ó gbé mi ṣubú. gbólàgbólà létí mi o mi ò pọ̀ràn ọmọ o. ìbọn tó ń dún lẹ́gbẹ̀ẹ́ mi o láì jìnnà sí mi rárá láì ṣe kókùndé kí n ti rẹ́dí sílẹ̀ mo lọ jagun. mi ò lọ sí boko haram mi lọ jagun mi ò tẹ́ lọ́mọ ní